إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له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 أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة عباد الله اتقوا الله بينما أنتم مقبلون على شهر عظيم شهر رمضان أعدوا له إعدادا جاء عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلب فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم هذا الحديث أصل في تهنئة الناس بعضهم بعضا بشهر رمضان فيا ترى كيف كان النبي صلى الله عليه وسلم يستعد لهذا الموكب الكريم وكيف يستعد أصحابه الكرام رضوان الله عليهم أجمعين لاستقبال شهر رمضان الاستعداد بالتذكر والتدبر فضائل هذا الشهر ونقرأ قول الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون لأن الصوم فيه تزكية للبدن وتضييق لمسالك الشيطان ولهذا ثبت في الصحيحين يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وتدبر قول النبي صلى الله عليه وسلم عن ربه عز وجل في الحديث القدسي قال الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم ونتأمل كذلك في قوله والذي نفس محمد بيده لخلوق فم الصائم أطيب عند الله من ريح المسك ثم قوله للصائم فرحتان يفرأهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح بصيامه الاستعداد بالصيام صيام النبي صلى الله عليه وسلم في شعبان الذي تكلمنا عن ذلك من قبل ولكن ننبه على مسألة وهي أن الصيام بعد نصف شعبان جائز لمن كانت له عادة بالصيام الاستعداد بتلاوة القرآن حتى يستعد للشهر الكريم بهمة ختم القرآن ولو مرة على الأقل في هذا الشهر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وكان جبريل عليه السلام يعرض القرآن فيه على رسول الله صلى الله عليه وسلم فعن ابن عباس رضي الله تعالى عنهما كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وأجود ما يكون في شهر رمضان لأن جبريل كان يلقاه في كل ليلة في شهر رمضان حتى ينسلخ يعرض عليه رسول الله صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل كان أجود بالخير من الريح المرسلة الاستعداد بالدعاء بأن ندعو الله تبارك وتعالى أن يبلغنا رحمة رمضان ويعيننا على صيامه وقيامه وأن يتقبل منا أعمالنا في هذا الشهر قال بعد السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان ثم يدعون الله ستة أشهر أن يتقبله منهم الاستعداد بالتوبة فإن المولى عز وجل يقول وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ألا تريدون إخوتي الأحبة أن يحبكم الله فهو القائل إن الله يحب التوابين ويحب المتطهرين وهو الغني عن عباده يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وهو يفرح بتوبة عبده التائب كما قال لله أفرح بتوبة عبده من رجل نزل منزلا وبه مهلكا ومعه راحلته عليها طعامه وشرابه فوضع رأسه فنام نومة فاستيقظ وقد ذهبت راحلته حتى إذا اشتد عليه الحر والعطش أو ما شاء إليه أو ما شاء الله قال أرجع إلى مكاني فرجع فنام نومة ثم رفع رأسه فإذا راحلته عنده ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح وأمرنا رسول الله صلى الله عليه وسلم بالتوبة والاستغفار فقال يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب إلى الله وأستغفره في كل يوم مئة مرة بل وأقسم على ذلك فقال والله إني لأذكر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين الاستعداد بالجود فعن ابن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير الاستعداد لقيام الليل لا تنسوا قول النبي صلى الله عليه وسلم من قام بعشر آية من قام بعشر آيات لم يكتب من الغافلين ومن قام بمئة آية كتب من من القانتين ومن قرأ بألف آية كتب من المنقطرين التنافس في كسب الأجر وتحصيل الحسنات فقال سبحانه وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أقول ما تسمعون أستغفر الله لي العظيم ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى أعدوا لرمضان إعدادا يعد به رسول الله صلى الله عليه وسلم وأصحابه ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe wípé ìkápá gbogbo ayé ọwọ́ rẹ̀ ló wà kí Ọlọ́run kọlọ Ọlọ́run kọ máa bẹni tỌlọ́run gbé dìde kọ máa jẹ ìkẹ́ àánú gbogbo ayé òun náà ni anabi Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bì yìí kó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sábà rẹ̀ àti gbogbo ẹni tí wọ́n dó lórí ìlànà ẹ̀sìn rẹ̀ lápapọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run ọba àlekẹ́ ọlá nípa apá àti páyà ẹ sì jẹ́ ká palẹ̀ mọ́dé Ramadan pẹ̀lú bí a ṣe kọjú dá yìí afáwọn àbí fẹ́ràn ọdí ọlọ́tàlá wọn lójú sí ọlọ́run sallallahu yóò máa sọ yìí pé ọ̀sùn alárùbáríkà oníbùkún ó ti wá dé báyìí ọ̀sùn rọmọdán yìí níbẹ̀ lọ́lọ́wọ́n ọba àlekẹ́ ti ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yàn fún yín nínú rọmọdán yìí gbogbo ẹ̀ ní àlùjánnà òun ni wọ́n á sílẹ̀ wọ́n á sì ti gbogbo ẹ̀ náà nẹ́nẹ́ jẹ́hìm wọ́n á tún wá ju mọ́wọ́ mọ́rùn wọ́n á jù sí àwọn ṣàyàfín wọ́n á jù sí wọn lọ́wọ́ wọ́n á jù sí wọn wọn ò ní nínú Ramadan yìí òru kan wà ń bẹ tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹni tí ọba pàdánù òru yìí tí ọ̀rẹ́ kan bẹ ó ń tọ̀ wọn aláwàárí ni hadithi yìí gẹ́gẹ́ bí àwọn afáwa ti sọ fún wa wọ́n lóun ní ìpìlẹ̀ lórí wípé àwọn èèyàn lè máa kíra wọn oríire wíwọlé oṣù Ramadan káwá wò bóòlù àníṣòṣe láńṣe máa ń pa bóòlù ti máa ń palẹ̀ mọ́ fóṣù yìí bóòlù àwọn sàádé òjíṣẹ́ ọlọ́run bóòlù àwọn náà ti máa ń palẹ̀ mọ́ di oṣù rọmọdán yìí àkọ́kọ́ bí wọ́n ti máa ń palẹ̀ mọ́ òun ni ká palẹ̀ mọ́ pẹ̀lú ká ronú sí àwọn ọlá tí ń bẹ fún oṣù rọmọdán yìí nígbà tá a máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́ba ti pé kùránì lè gbó ni kò yẹ ká káyà yìí mọ́ ṣùgbọ́n kò lè gbó kò lè tí bá a bá ti ń ka ayọ́ máa ti tún sí náà ni ọlọ́run ọba àlejò alálòhùn bẹ̀yìn wọ́n ti àwẹ̀ lọ́rùn ẹ̀yẹ̀ fún yín gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe lọ́rùn ẹ̀ fáwọn tó ṣáájú yín kẹ́ bá lè níbẹ̀rù ọlọ́run. nítorí àwẹ̀ yìí tá a bá gbà ìsànfọ̀mọ́ ara ń bẹ́ńbẹ́ tá a bá gbà àwẹ̀ yìí gbogbo àwọn ọ̀nà táṣe dání lè máa gbà kọjá láre yẹn á fún kò ní jẹ́ kọ́rọ́ náà máa tọ̀ kọjá. ló ti rin lẹ́nu hadithi tí Imam Bukhari àti Muslim tán fàyọ káàfin mọ iṣẹ́ táwẹ̀ máa ń ṣe lára wọn là nẹ́bi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n sọ wípé gbogbo ẹ̀yin fẹ́ jẹ́ ọ̀dọ́ ẹnì yóò tọ́ba ti lágbára àti fẹ́yàwó nù yín kọ́ya lọ fẹ́yàwó ẹni tí ọba wa lágbára kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó máa gbà wẹ̀ tọ́lá wẹ̀ tí bá ń gbà yẹn òun ni wọ́n máa sọ kúrò níbi ìṣekúṣe á palẹ̀ mọ́dé rọmọdán yìí pẹ̀lú wípé a máa ronú sí ọ̀rọ̀ táǹsán tó mú wa ẹlẹ́dàá rẹ̀ nínú alihadith al-qudusi anabi sallallahu alayhi wa wọ́n ní ọlọ́run ọba àlekè ọlá sọ pé gbogbo sí ọmọ anẹ́bí Adam ti tiẹ̀ ní í ṣe àyàfà wẹ̀ ọlọ́run lé mi mọ́ la wẹ̀ èmi mo sì mọ́rọ́ ẹ̀sán tí ń sàn fẹ́ni tó bá gbà àti báwẹ̀ yìí a wà ní tàbí ká sọ pé akoto tí máa ń sọ̀yẹ̀ tí ìyẹn bí forí gbálẹ̀ tí ìyẹn bá ṣubú lórí nǹkan ẹ̀gùn tọ́ba adijọ́ tẹ́nì kọ̀ọ̀kan yín gbà wẹ̀ kó má sọ̀sọ̀ kú sọ kó má kígbe bẹ́ẹ̀nìkan bá tiẹ̀ bú abẹ́nìkan fẹ́ bàjà kó sọ wípé mi ń gbà wẹ̀ á palẹ̀ mọ́tò Ramadan yìí pẹ̀lú ká ronú sí ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó tún sọ yín pé mo fẹ́ ni tèmi èmi ànẹ́bí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra. òórùn àìjẹ àìmu tí ń wá látẹnu aláwẹ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run ju òórùn àlèmí sì kí lọ. a tún palẹ̀ mọ́jọ rọmọdán yìí pẹ̀lú ká tún ronú sí ọ̀rọ̀ tí ànẹ́bí sọ́lá ń tún sọ yín pé àní ń bẹ fún aláwẹ̀ ìdùnnú méjì tí ó rí nígbà tó bá sínú inú rẹ̀ ó dùn ìyẹn ni pé ńgbà táyọ̀ bá parí tẹ́yẹ́yẹ́ tó sùn yẹn bá parí tọ́ba tún wá pàdé ẹlẹ́dàá rẹ̀ sórí ẹ̀sẹ̀ tó fẹ́ gbà ń bí àwẹ̀ rẹ̀ inú rẹ̀ àtúntún. á palẹ̀ mọ́ di Ramadan pẹ̀lú ká gbààwẹ̀ bá ń sọ̀tọ́ láńsí máa ń gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní oṣù ṣàbá ń dáwà yìí. àrìbá ti sọ fún wa tẹ́lẹ̀ ṣáájú ṣáájú bá nẹ́bí ṣe máa ń gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní oṣù yìí. tí kódà a máa so pọ̀ mọ́ Ramadan nínú àwọn ìgbà wa míì tá a ti mẹ́nubà fún wa. ṣùgbọ́n nǹkan tá a tún lè sọ fún wa níbí báyìí ni wípé lẹ́yìn ìgbà tí ìlàjì ṣàbàn ti lọ séèyàn lè gbà wẹ̀ èèyàn lè gbà á tọ́bajá sí pèsè sí èèyàn ni pé èèyàn ń gbà bọ̀ tẹ́lẹ̀ èèyàn wá sinmi ṣùgbọ́n wáyé pé kì í ṣèṣe sí èèyàn láti bí ọjọ́ ìjẹta èèyàn ò rí pé wọ́n gbà wẹ̀ láti gbà tí ṣàbàn ti bẹ̀rẹ̀ ọwọ́ àṣẹ ìdí bí ọjọ́ ìjẹta èèyàn tẹ̀ wá bẹ̀rẹ̀ ìyẹn ni ò bá mu. á palẹ̀ mọ́tò rọmọdán yìí pẹ̀lú kámú ìmàtọ̀ àlùkò táàbì lè máa palẹ̀ mọ́dé oṣù ọmọdọn. pẹ̀lú pé a ní àgbìyèlé ẹ̀mọ̀ bá bá bẹ̀rẹ̀ sí ká alákàtúnkà á tún yẹ̀ lẹ́nu wájú pẹ̀lú ká lè ní àgbọ̀kànlé bó láti máa parí al kódà bí ò ní jẹ́ ẹ̀ka lọ nínú oṣù ń bọ̀ yìí nítorí pé oṣù oṣù ni gẹ́gẹ́ ọba àlejò ọlá ti sọ níbi oṣù èyí tó fi kó tún wáá jẹ́ akúnrán salam ní a máa a máa tọ́ al yóò gbọ́ bó ṣe afáwọn wọn là nẹ́bi sallallahu alaihi wasallam ẹ máa ń tọrẹ dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà táwọn ọ̀sán sálá máa ń tọrẹ jù òun náà Ramadan nítorí pé Jibril ló máa ń pàdé ní gbogbo alẹ́ kọ̀ọ̀kan nínú oṣù Ramadan títí tí Ramadan fi parí ẹ̀rí wọ́n ló ti ṣe ọlọ́run ọba máa sọ Al-Qur'ani fún Jibril gẹ́gẹ́ bó ṣe kọ́ tí Jibril bá ti wá pàdé ẹ̀ lálálẹ́ wọ́n náà sùn sálá máa ń tọrẹ kódà ọ̀rọ̀ yẹn máa ń pọ̀ gan ju bátẹ́gùn ìjì ṣe máa ń gbé nǹkan lọ ẹ̀rí ẹ̀yin nígbàgbọ́ òdodo á palẹ̀ mọ́dé Ramadan yìí pẹ̀lú ká máa bẹ́ lọ nítorí pé wọn ọba àsìkò tó kù yìí ọlọ́run lọ mẹni tí ó bá láyé ẹ̀rí baya bí ọjọ́ ìjẹta àbíjọ́ mélòó ń sìn òkú ẹ̀yọ̀kẹ́ là ń sọ pé gbé láàrin káàdì tó kó ń bẹ̀ ni òkú ti di mẹ́ta gbogbo àwọn ẹni tó kú yẹn náà àwọn náà lè máa retí pé rọmọdán yìí ń bọ̀ á palẹ̀ mọ́tò pẹ̀lú ká máa ṣe kí ni ká máa bẹ ọba tá a bá tún wá lè ṣe nẹ́fìlà tá a gbà yẹn kó tún gba sẹ́yìn lọ́wọ́ wa kọ́ bá kọ́ olùwàláyà ẹ̀rí nínú àwọn sálàfà àwọn ẹni rẹ tán ti lọ wọn ni wọn máa ń bẹ lọ́hùn fún dídí oṣù mẹ́fà oṣù mẹ́fà wọn máa fi bẹ lọ́hùn yìí pé ọlọ́run máa jẹ́ kí rọmọdọ́n bá wa láyé tí rọmọdọ́n bá tún wá bá wọn láyé tán bá rí ìgbà tán wọn á tún oṣù mẹ́fà ṣàdúrà ipe àwẹ̀ rọmọdọ́n tá a gbà àtijọ́ sí tá a ń bẹ ọlọ́run dákun gbà lọ́wọ́ wa. á bẹ lọ́hùn fọlọ́mọ àbí a máa palẹ̀ mọ́jọ yìí pẹ̀lú ká máa ronú bí wàdà gbogbo jákujàku jẹ́kẹ̀jẹ̀kẹ́ tí kálukú wa ń bá káàkiri bí ọ̀rọ̀ ẹ̀yìn bí òfófó bí irọ́ pípa bí èké bí jàǹbá bí àbòsí ẹlòmíì ń ṣàbòsí fọlọ́run ẹlòmíì ń ṣàbòsí fáráalé rẹ̀ ẹlòmíì ń ṣàbòsí láàrin ara wọn gbogbo àwọn jákujàku yìí á palẹ̀ wọn kó láti wọn máa ronú sí wàdà ń bẹ̀ ọlọ́run ọba sùhárà gbọ́dọ̀ gbé wọnú rọmọdán bẹ́ẹ̀

ẹlòmí ó sì tún wá máàkì rẹ́gísítà ń jọ jímọ̀ bóun ṣe ń ṣe tiẹ̀ nìyẹn ẹ dákun ẹ jẹ́ ká yí padà. ọlọ́run ọba sùhánù ọ̀tá aláfúnṣọ́ náà àyà mi ìfẹ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ ronúkìwàdà ní tuntun bá tí ò ní jẹ́ fi gúnugún. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́dàá yín máa pa gbogbo àṣìṣe yín rẹ́ fún yín yóò sì mú yín wọ àlùjẹ́nà tó ti pé àwọn tó máa máa sàn lábẹ́ rẹ̀ ẹ̀yin wa ni ẹjá wà fẹ́ ọlọ́run ọlọ́run dẹ̀ dájú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn ẹni tó bá ń ronúkìwàdà ọlọ́run máa ń nífẹ̀ẹ́ wọn gbogbo àwọn ẹni tí wọ́n bá wà ní mímọ́ ọlọ́run máa ń nífẹ̀ẹ́ wọn ọlọ́run ọba tá a wá sọ pé nífẹ̀ẹ́ àwọn ẹni tí ń túbá tí wọ́n wà ní mímọ́ yìí ọlọ́run rọrọ̀ kó lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọ ọlọ́run ọba àlejò ọlọ́run bá fi ẹ̀yìn èèyàn ẹni tó ní bùkátà sọlọ́run nìyí ọlọ́run gangan ni ọba bọ̀rọ̀ ọba ẹlẹ́yìn adéjì ká ronú pìwàdà nítorí pé ìrònúpìwàdà wa ẹ máa ń dùn ọlọ́wọ́n ọba nínú subhanahu wa ta'ala ju ẹrú rẹ̀ lọ ìyẹn ni pé tí èèyàn bá ronúpìwàdà inú ọlọ́wọ́n ọba máa dùn sí lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá ní sọ̀tẹ́lẹ̀ bó ti múra arákùnrin kan wá fún wa ó ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala inú rẹ̀ máa ń dùn sí kẹrù rẹ̀ ronúpìwàdà ju arákùnrin kan lọ ìyẹn ni pé ìdùnnú ń bẹ fún arákùnrin tá a fẹ́ sọ yìí. arákùnrin yẹn bọ́ sáàyè kan ó sì gbé nǹkan ẹ̀gbọ́n lọ́bẹ̀. ibi tó gbé nǹkan ọ̀gùn sí yìí ó fi ilẹ̀ tí nǹkan ọ̀gùn yẹn ti nù orí nǹkan mọ́ ẹ̀rí. nǹkan yìí ihun tí ó tí ó mú ń bẹ lórí rẹ̀ gbogbo nǹkan tí ó tí ó mú inú pápá ni ẹni ọba mọ bí asálẹ̀ ṣe rí ọ̀rọ̀ yìí kéèyàn kéèyàn wà kọ́ máa rí nǹkan tí ó gbé kó lásálẹ̀ bóun eléyìí bá pààyàn látàárọ̀ tilẹ̀ sùn yẹn ọlọ́run ọba àlejò ọlánìkan ló lè là ẹ̀. ẹnì yìí gbé nǹkan ẹ̀gùn lọ ohun tí ọ̀jẹ̀ tí ó mú un bẹ níbẹ̀ bí nǹkan yìí ṣe nù ú nìyẹn kò rí mọ́. tọ́ ọba ó gbórí kalẹ̀ ìyẹn ni kó sùn yóò jí báyìí kò rí nǹkan ẹ̀gùn rẹ̀ mọ́ ọ̀rẹ́ ẹ̀ péjẹ díẹ̀ yóò jí ti òǹgbẹ ti gbé gidi gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó lè rọ́ọ̀lù yẹn tí yẹn bá wà ní ibi tí yẹn pa ayùn ó ti ṣẹlẹ̀ sí tán ọba ní ọ̀dà ọ̀sà yẹn títí kò rí ọba padà síbi tí ó sùn sílẹ̀ ọba tó tó oorun ní sùn pé tọ́ba ti pé tọ́ lọ́jọ́ náà ní ọjà sí kó wọn lọ́ọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kú síbi tó ń wà yẹn ẹ̀rí yóò tún gbórí ńlẹ̀ báyìí ní tún gbórí di ni. bó ṣe rí nǹkan ẹ̀gùn lọ́dọ̀ rẹ̀ nìyẹn nǹkan ẹ̀gùn tó ti nù tó ti lérò pé òun ò lè rí mọ́bí tó wọ́n kù sí ni. yóò rí báyìí pẹ̀lú bínú rẹ̀ ṣe dùn tó yẹn dídùnú yẹn ti lágbára ọba ní ìwọ ọlọ́run ìwọ lẹ́rú mi o èmi gangan ni ẹlẹ́dàá rẹ̀ ó ṣàṣìṣe nípa ìdùnnú tó lágbára tí ń bẹ fún yẹn ṣé wàá rí irú ìdùnnú tó lágbára tí ń bẹ fún arákùnrin yẹn ìdùnnú tó jù bẹ́ẹ̀ lọ máa ń bẹ fọlọ́run ọba subhanahu wa ta'ala téèyàn bá ronú pìwàdà níbi pálapàla téèyàn ń bá ẹ̀rí wọn ní náà lọ́lọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ló ti ń pa wá láti pé ẹjẹ́ ronú pìwàdà ká sì máa wá foríjì wa ànábì wọn ni mo pe ẹ̀yin èèyàn ẹ̀ṣẹ̀ rí lọ sọ́dọ̀ ọlọ́run sì wá foríjì yín torí mi gẹ́gẹ́ alára o mò ń máa ń wá foríjì níbi tí ń dá nígbà ọgọ́rùn hádẹ́sì má gbàgbé o nígbà ní sallallahu Sọlọ tọ́lọ́hún máa ń wá forí jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀hún nígbà ọgọ́rùn-ún níjọ́kọ̀ ọ̀kan ọlọ́run ti forí jẹ́ àníṣọ̀sálá gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe ṣáájú àdè yìí tí ó tún máa ọba tún búra sọ̀rọ̀ ó búra wọ́n ọlọ́run sọ pé òun fi ọlọ́run búra òun sí pé ọ̀rọ̀ yìí dá mi lójú mò ń sì máa ń tún bá lọ sọ́dọ̀ ọlọ́run níjọ́ kan nígbà tó ju àádọ́rin lọ táwa táwa jẹ́ kìkìdá ẹsẹ̀ sẹ́ni wa ni sẹ́ni ẹsẹ̀ ni àbọ̀rọ̀ wa ni sọ̀rọ̀ ẹsẹ̀ àbíwò wa ni ṣe wíwò ẹsẹ̀ àbíṣẹ́ wa ni ṣe sẹ́ẹ̀sẹ̀ làwa nílé wa foríjì ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀rí ìkẹfà nínú dábì máa palẹ̀mọ́ de Ramadan òun náà ní ìpalẹ̀mọ́ rẹ gbogbo àwọn atọ́lọ́run bá bá kẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbàlè mi máa ń gbọ́ wípé èéṣe láwọn adá lówó táwa ní òní lè dìde gbégbò ẹjọ́ àwa ní wọn máa sín àwọn èèyàn lẹ́nu ká máa sáwọn èèyàn lẹ́nu àwọn ẹni tá a sì ní sí lẹ́nu míì tó ṣe pé ó ní fámìlì ilé náà lọ gbé oúnjẹ tí ó tó wọn fún sínú àti sàárè fún wọn kí làwọn ò lè ṣe é sí bẹ́ẹ̀ látún rẹ lómi ìtọ́lọ́run tún kẹ́ òun ní ọ̀bà tún máa lọ fún wọn lọ́wọ́ lórí bí lárúbáwọ́ ṣe gbóúnjẹ sínú wa àti ẹ̀ tọ́wọ́ lọ bẹ́ẹ̀ nìkan msdf ẹ̀rí á palẹ̀ mọ́tò rọmọdán yìí pẹ̀lú ọrẹ gbogbo àtọ́lọ́n bá kẹ́ká gbá dúkìá yẹn jọ dáadáa sọ̀rọ̀ àsìkò téèyàn ọkọ̀ ọlọ́run ọba nípa ta fún wa lẹ́ẹ̀kan nípa sallallahu alayhi wa sallam ó máa ń tọrẹ púpọ̀ jù nínú jùlọ lálẹ́ tí jùlọ ìlú máa wà ń bá yẹn wọ́n lè ṣe ọlọ́run máa ń tọrẹ ju atẹ́gùn ìjì lọ ẹ̀rí kámábà pé hadithi tó wà lórí ẹ̀yí pé bíyẹn bá sín aláwẹ̀ lẹ́nu àgbàládá láàdá tí ó gbà yẹn ní ba láàdá ẹni tó sínú lọ́dọ̀ rẹ̀ jẹ́ ìkọ̀ọ̀kan wọn ní ọgbà ládá nípa àwọn tó tóbi nípa ọ̀rẹ́ yìí ẹ lápẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí ànẹ́bí ìkeje nínú òun ni ká palẹ̀ mọ́ láti ṣe nẹ́fílà gbogbo àwọ̀ ọ̀lẹ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé bá a bá kírun níyẹn bá kírun ọ̀rẹ́ yẹn márààrún pé ìyẹn wákàtí márààrún ẹlòmíì lè má gbàjú wá ń tẹ̀ wọ́n ọlọ́fà eh, tẹ́ẹ̀nì lọ nínú gbogbo ohun tó lóun kí wọ́n ọlọ́fà tẹ́ẹ̀nì ló máa gbà ń bẹ́ obìnrin pé ẹ̀sán ló fi gbòdo tẹ̀wọ̀n pé lè ní ọ̀fà sì yẹn nẹ́bílà náà ní nǹkan tẹ́yìn ó fi ṣe yóò fi yẹn gbogbo àwọn àbújẹ́kùn yẹn ẹlòmíì yẹn ẹ̀yà tètè palẹ̀ mọ́ ká máa ṣe nẹ́fìlà lọ́pọ̀lọpọ̀ gbogbo àtàdé gbé kéyàmù lẹ́yìn gbé rọ̀ ti pé rọmọdán ó di kọ́ máa ti pé mẹ́lẹ́ náà fi àsìkò wa ká palẹ̀ mọ́ di kéyàmù lẹ́yìn ní máa ṣe nẹ́fìlà lóru. ká má gbàgbé ọ̀rọ̀ tá nẹ́bí yín pé ẹni yóò ẹni ọba tó wá lo ayé ẹgbẹ̀rún kódà ẹ̀sẹ̀ rẹ̀ tóbi pọ̀ láti fi ṣe nẹ́fìlà lóru tó wá dàbí hàlùkọ́ àná ẹja rọ́jà rẹ̀ àwọn ata àti ìhà tó sì níwọ̀n tá a há náà ẹja gbìyànjú ká rọ́jà rẹ̀ ká lè gbìyànjú láti lè fi kọ́lọ́run ọba nípa nù Ramadan yìí ìkẹjọ òun náà ní pé ká ṣe alápàǹtẹ̀tẹ̀ láti rí ládàá ká sì ṣe àwọn dáadáa oríṣi ọlọ́run ọba sùpánù ọ̀dá lọ́sọ yìí pé ẹ yára lọ síbi ìwà foríjì ẹlẹ́dàá yín ẹ sì yára lọ síbi wíwá àlùjẹ́nà ẹlẹ́dàá yín tó ṣe bí àlùjẹ́nà yìí o ọ̀fẹ́ tó gbogbo sẹ́mi àtìlẹ̀ ọlọ́run pa alẹ́ ṣèkalẹ̀ fáwọn ẹni tí ń payọ̀ ọlọ́run àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákun sẹ́wà kùn dínú rọmọdán yìí o kàwá kẹni tí ó gbà tá a bá ti gbà ọlọ́run dákun gba lẹ́sìn fún wa o ọlọ́run dákun foríjì wa o kò sì àwọn òkú wa tí wọ́n kó sínú islam ọlọ́run dákun bá ní kẹ́ o ọlọ́run dákun sí ọrùn fún wa ọlọ́run má jẹ́ ọmọ sòrò ọlọ́run máa fi sọ́ọ̀ rẹ sọ́ wa ọlọ́run dákun rẹ̀ wá lọ́wọ́ ọlọ́run tì wá lẹ́yìn má tì wá lójú o gbogbo àwọn ẹni tí ọ̀gbá ọlọ́run bá ní fún wa lálàáfíà ọlọ́run dákun pèsè fún wa ọlọ́run dákun pèsè fún wa ìwọ̀n yóò tọ́ wa lè fún wa nínú dúkìá àtọmọ ọlọ́run dákun ní fìdúkú sí gbogbo ẹni tí ń ṣòwò nínú wa ọlọ́run dákun jẹ́ ó nínú ọlọ́run dákun jẹ́ apẹ́ lórí ìsìn lọ́wọ́ ẹ̀sìn wa ọlọ́run dákun jẹ́ ó wa tọ́ba wa yé wa jẹ́ wúlò fún wa láti lè tẹ̀lé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 وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى